àwa ni aláfẹ́ aláfẹ́ wa àwa ni aláfẹ́ o ó ṣe wá lóore pàtàkì ju kèfèrí lọ aláwo ṣe wá lóore pàtàkì ju kèfèrí lọ Allah ṣe wá lóore pàtàkì òṣùbà rere o àwa mọ ọlọ́run lọ́kan àwa ò mọ ọlọ́run mẹ́ta lọ́kan àwa ni aláfẹ́ aláfẹ́ wa àwa ni aláfẹ́ o ó ṣe wá lóore pàtàkì ju kèfèrí lọ jésù mọ ọlọ́run lọ́kan jésù mọ ọlọ́run mẹ́ta lọ́kan àwa ni aláfẹ́ aláfẹ́ wa àwa ni aláfẹ́ o ó ṣe wá lóore pàtàkì ju kèfèrí lọ láfi ní ètò kálẹ̀jọ́ kan làwa ń ṣe ànlá kálẹ̀jọ́ kan làwa ń sọ ànlá àwa kì í takò ẹ̀sìn kálẹ̀jọ́ kan làwa ń ṣe ànlá kámọ́ lọ́hùn lọ́ọ̀kan bí Jésù ṣe sọ fún wa ká mọ Ọlọ́run lọ́kan bí Mósè ṣe sọ fún wa ká mọ Allah lọ́kan bí Muhammad ṣe sọ fáwa kájúpájú ẹsẹ̀ wá sí ẹ̀sìn síláàmù ìwà ni ó kù wá kù Allah ẹ̀sìn ni ó kù wá kù Allah ohunkóhun tá a lè dàgà fi gbẹ́ sí ìgà Allah ọpẹ́ tọ́ sí ọlọ́run àṣọpẹ́ fọlúwa tó kà wá kẹ́rù tó mọ̀nà èyí tọ́pẹ́ ọpẹ́ ni Allah tó kà wá kẹ́rù ẹ̀ tó mọ̀nà èyí tọ́pẹ́ ọpẹ́ ni Allah láfi ní gbé bíbélì rẹ̀ pé kúránì rẹ̀ òdodo ti dé sókà fúgbè ẹ o ìsìláàmù ẹ̀sìn tòmọ́ tónítóní pé bíbélì rẹ̀ pé kúránì rẹ̀ òdodo ti dé sókà fúgbè ẹ o ìsìláàmù ẹ̀sìn ọ̀kan ṣoṣo àní pé bíbélì rẹ̀ pé kúránì rẹ̀ òdodo ti dé sókè àfúnpè ẹ o ìsìláàmù ẹ̀sìn tòmọ́ tónítóní gbé bíbélì rẹ gbé kúránì rẹ òdodo ti dé sókè àfúnpè ẹ o ìsìláàmù ẹ̀sìn ọ̀kan ṣoṣo. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم به نستعين والصلاة والسلام على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 atọrọ ìkẹ́ àti ìyẹ́ fún anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì tí ọlọ́run fi ṣe òpin àwọn anábì anábì tó ṣe wípé lẹ́yìn anábì mi ò ní dé mọ́ anábì tó ṣe wípé ọlọ́run fún ní the final book and the last testament anábì tó ṣe wípé tó bá tún di jọ́ ògbẹ́dẹ̀ alikiyama òun ni ó tún ṣípẹ̀ fún wa ìkẹ́ ọlọ́run àti ọlọ́run kí ó mọ bá anábì náà àti àwọn aláàlé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àgbogbo àti àárín ní ẹni pọ̀ òjíṣẹ́ ọlọ́mọba náà ti dídí jọ́ kan yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim ọjọ́ kan ọjọ́ tó ṣe wípé gbogbo ohun tí ń jọ wá lójú ìkankan ò ní wúlò ń bẹ̀ ilé wa ò ní wúlò ọkọ̀ wa ò ní wúlò gbogbo ohun tá a kó jọ tí a rò pé yóò wúlò ìkankan ò ní wúlò fún wa illa man ata Allaha bi salim àyàfi tí ẹni tí ó bá dí ọ̀dọ̀ ọlọ́run pẹ̀lú ọkàn àlàáfíà àfi ẹni tí ọlọ́run bá lékè ọlá tí ó bá fún ní ọkàn àlàáfíà àfi ẹni tí ọlọ́run bá ṣe ní mùsùlùmí àfi ẹni tó gbé ọkàn mímọ́ tó gbé lọ́dọ̀ ọlọ́run ìjọ ọlọ́run àti ọlọ́run ọlọ́run kò mọ bá ànẹ́bí náà àti gbogbo wa náà tí a pọ̀ tí ọlọ́run bá náà títí di ọjọ́ ẹ̀san mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá ayé pẹ̀lú gbólóhùn tó dáa jùlọ wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ẹ dákun torí ọlọ́run ẹ jẹ́ kí a máa share program yìí tí a bá ti wọlé pẹ̀lú ògbọ́ ọlọ́run ẹ jẹ́ kí a máa share kí tó wọnú ọ̀rọ̀ mo kí bàbá wa ak ọlá àlejò wa alaikum salam wa rahmatullahi wa barakatuh mo kí màmá mi a certified nurse alhaja tonight. junaid arógundádé láti ìlú london lọ́hùn ọlọ́mọṣáì bá wa ṣe dáadáa fún kódà lẹ́yìn bàbá yẹn kí àlejò lówó ẹ̀yin ló tún yẹ kẹ́ ẹ gbà ké lálẹ́ mo kí alhaja mi muslima balógun wa aleykum salaam wa rahmatulahi wa barakatu ọlọ́run kò ṣe dáadáa fún wa. ọ̀rọ̀ pọ̀ ní alẹ́ ṣùgbọ́n we will start from somewhere. àkọ́kọ́ náà jẹ́ kí n kọ́kọ́ mú un láti uh, issue uh, the Quran misinterpretation. Uh, Alájà wa uh, Nurse Kemi jẹ́ pé wọ́n bẹ̀ wọ́n ní wọ́n sálámà sí gbogbo ilé wa aleykum salam wa rahmatulah gbogbo ilé náà dá ilé wọn pé wa aleykum salam wa rahmatulah wa barakatu. Wọ́n ní Abdulhakeem yìí ti ẹ̀sọ́ kankan nípa ọ̀rọ̀ ó ṣe Kùránì kò ṣe Kùránì wọ́n ṣì tú wọn ṣì tú pé àmọ́ wá dákẹ́ èé ṣe tí mo fi dákẹ́ lórí ẹ̀ mo ní ah, rárá o kì í ṣe pé mo kàn déédéé dákẹ́ nígbà tí àwọn àgbààfà tí wọ́n ti gba ọ̀rọ̀ ẹmu àwọn àfà wa ọlọ́run kọ́mọ́ṣà bá ṣe dára fún ah, ustaz muhammadu jami alaba adegun àwòtápọ̀ wà àwọn ni wọ́n kọ́kọ́ gbé ọ̀rọ̀ náà ọlọ́run kọ́mọ́ṣà bá sanwó lẹ́sàn-án olóore ọlọ́run mọ́ ṣẹba san wọ́n lẹ́sàn lọ gbogbo tó bá kù sí ọlọ́run kó tún wọn ṣe ń bẹ̀ àti gbogbo wa náà ọlọ́la haula wala quwwata illa billah lẹ́yìn náà àfa wa oníkùrán ọlọ́run mọ́ ṣẹba ṣe dáadáa fún àfa mi dáadáa bákan náà àfa wa àfa gbani àwọn náà ẹ̀pẹ̀ wíj yóò ti yé wa bẹ́ẹ̀ àfa wa Sheikh Mubarak àwọn náà bá sọ̀rọ̀ lórí ẹ̀ bákan náà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà náà tá a lè máa dárúkọ yesalunaka jackman àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n lọ́dọ̀ tèmi in tí mo kàn rí ń bẹ̀ òun ni wípé ṣẹ́ẹ̀rì mo máa ń sọ̀rọ̀ kan right from time wípé àwọn èèyàn máa ń tíṣù bọ́nú personality àwọn èèyàn máa ń tíṣù bọ́nú personality iṣu ni wípé ẹnìkan ṣe alukoro àrìtú ọmọ ìyá mi kan ti ẹ̀ sọ̀rọ̀ kan ọlọ́kọ̀ mọ́ṣà bá ń foríjì foríjì èmi náà ó ní gbogbo àwọn tó ń sọ̀rọ̀ nípa pé wọ́n ṣi kùránì yìí tú wọn ṣi tú gbogbo wọn pátá wọn mọ kẹ̀kẹ́ palárúbá ọ̀rọ̀ yìí ó jù ọ lẹ́nu lọ. ó dáa tábàtì ẹ̀ wá sọ pé ọkẹ́ ustaz jami kò mọ kankan nípa lárúbáwá yà àgbà bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àgbà bẹ́ẹ̀ for the sake of argument àfáwọn oníkùránì kò mọ kankan nípa lárúbáwá àfáwọn mubarak kò mọ kankan nípa lárúbáwá yes alunaka kò mọ kankan nípa lárúbáwá jackman kò mọ kankan nípa lárúbáwá ajásí pé ẹni yẹn ò mọ ti ń sọ. iṣu ni wípé èèyàn tú alukur'an ní ọ̀nà tí ò yẹ kó gbà tú now àwọn èèyàn wá ń wọ pé ta lẹni tó ń sọ̀rọ̀ yẹn gan wọn wọ iṣu yẹn mọ́ and that is the more reason tí bàbá Sheikh Nasruddin Al-Albani rahimahullah rahimatan wasi'a pé ẹ má máa gbógun ti àwọn onísúfí ìwà ọwọ́ wọn ni kẹ́ ẹ gbógun ti because onísúfí as a person kò ní problem ìwà tí ò dá lọ́wọ́ rẹ̀ òun ni kẹ́ ẹ gbógun tì torí pé ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bí ẹni tó ń wẹ ọmọ lọ́wọ́ tọmọ náà wá yàgbẹ́ ẹni pé ẹni tó ń wẹ ọmọ lọ́wọ́ tọmọ yàgbẹ́ dáhùn tó lọ́lọ́ ṣe yóò da ọmọ àtomi àtìgbẹ́ yóò da ogun wọn dànù ní rárá yóò clean ọmọ yẹn torí pé ọmọ as a person has no problem yóò clean ọmọ yẹn yóò sì da omi dànù ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa lẹ́ni a ti gbàgbé pé a nonsense that are element of senses ẹni tí ń sọ̀rọ̀ kọ́ ni ká wò ẹni tí ń sọ ni ká wò so ọ̀pọ̀lọpọ̀ the ancient for stars Muhammad Jamiu Alaba Adegunwa kò jẹ́ kí wọ́n gbọ́ ohun tí ń sọ gbá ok ọkùnrin yìí kí ni tiẹ̀ ń wí náà jẹ́ ń gbọ́ so ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa a ti gbàgbé pé gbogbo wa náà mùsùlùmí ni wa ẹjá kíyèsí ra o kí ọ̀rọ̀ ẹgbẹ́ kó má padà wá gba òkú wà lọ́wọ́ wa kọ́rọ̀ pé báyìí ni mo jẹ́ báyìí ni mo jẹ́ kó má padà wá jẹ ìjọmọ ìyá wa lọ́wọ́ wa ká má gbàgbé ọlọ́run sọ fún wa ní alukur'an a'udhu billahi minash shaitonir rajim wa'tasimu bihablillahi jami'a wala tafarraqu واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فخلف بين قلوبكم ọlọ́run ní ẹdì mọ́ okùn èmi ọlọ́run wà látàfà rọkù ẹ má pín yẹlẹyẹlẹ wàkúrú ní ìmọ̀tọ̀lọ́hì aláìkùm ọlọ́run ní ẹlọ rántí ìdẹ̀ra ọlọ́run ọba lé gbogbo yín lórí ìdíkùntùm àdá àfàkàlàfà bẹ́ẹ̀nà kùlúbìkùm nígbà tí ọ̀pọ̀lọpọ̀ yín gbogbo yín tẹ lọ lọ́tọ̀ọ̀tọ̀ jẹ́ pé àánú àwọn ọlọ́run la fi kó yín papọ̀ àìmẹ́yẹ lòmíì tí ò ti ẹ̀mẹ̀sìn tọ́lọ́run kádàrá kó ẹ̀sìn àmọ́yá lomiì tí ò gbẹ́sìn yẹn tọ́lọ́run kádàrá kó wọnú ẹ̀sìn so síbẹ̀síbẹ̀ ẹ mọ́ sọ̀rọ̀ ayé dọ̀tá differences yìí ni kẹ́ ẹ study to build a nation because àní wà lójú kan torí pé Islam ẹ̀sìn mímọ́ ni gbogbo nǹkan tó bá ti dẹ̀ ti jẹ́ pé knowledge based opinions máa ma wà ṣùgbọ́n each of our opinions kò gbúdọ̀ sọ ọmọ ìyá wa kò gbúdọ̀ sọ ọ́ dọ̀tá mọ́ wa lọ indirectly torí pé ṣèitọ́n lára iṣẹ́ tí ṣèitọ́n ó ṣe nìyẹn yóò sọ wá dọ̀tá ara wa indirectly a sì ní mọ̀ ọlọ́run kò ṣọ wa ń bẹ̀. àmọ́ kí ọmọ ìyá mi Sheikh Fadilatul Ustaz Ridwanullah Abọ̀lọ́rọ̀ Ibrahim wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh ọlọ́run kó bá san àfáà náà lẹ́sàn olóore ọlọ́run kó bá lékún kàrámà wọn ọlọ́run kó bá ṣàìbá wa ṣe dáadáa fún wọn àní ọ̀sẹ̀ tí ó kọjá wọ́n sẹ́ndì àwọn articles kan sí mi pẹ̀lú video. in fact the article and the video took me nothing less than three hours láti wò ó tán àti láti digest ẹ̀ wípé kí làwọn èyí ń sọ wọ́n ní ah, ọ̀rọ̀ yìí kò yẹ ká dákẹ́ lórí ẹ̀ tá a bá dákẹ́ lórí ẹ̀ wàhálà míì tún ń bọ̀ nìyẹn torí pé gẹ́gẹ́ bí àyà tá a máa ń mú wa wattaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa ẹ páyà fìtínà kan tí ò ní mọ lórí ẹni tó ṣe wa'lamu anna Allaha shadidul iqab kádẹ lọ mọ̀ pé Ọlọ́run ọba tá a rí o ọba tó le koko níbi fífi ìyà jẹ yẹn ni àní dákẹ́ ká fún ọ̀dọ́ wa pé kò sí tó kàn wá tá a bá wá lo òṣùlùbù pé kò sí tó kàn wá yóò padà kàn wá pa torí pé Yorùbá bọ̀ wọ́n ní ojú ti ara ilé mi ojú òtì mi ẹni yẹn gan ni ò ní ojú tì torí pé tó bá ní ojú tì ní yóò mọ̀ pé ọ̀rọ̀ tí ó bá bá ojú ó bá imú átíkù náà pọ̀ ṣùgbọ́n àákàrọ̀ra yẹn díẹ̀díẹ̀ kọ́lọ́wọ́n bá lè tí ọlá kọ́mọ́ṣẹ́ yìí fún wa ní àǹfààní láti lè ṣàlàyé ẹ̀ like I used to say that very many of us will learn from the social media and that is one of the things tó ń destroy wa láyé lẹ́ni orí social media la ti ń kẹ́kọ̀ọ́ àwọn èèyàn kan wọ́n á wà confused not even conviction wọ́n á wà confused pẹ̀lú ti ẹni yẹn ń sọ believing that ọ̀rọ̀ ó rí nǹkan wí bẹ́ẹ̀ sì ni kò rí nǹkan kan wí ó wá ku ẹni tí ó sọ wípé ẹni tí ń sọ̀rọ̀ yìí o kò rí nǹkan kan wí nígbà tó jẹ́ pé. àwọn issues báyìí ló yẹ ká máa face ṣùgbọ́n èyí tó tó pọ̀ jù lọ́dọ̀ wa ni wípé ká máa bára wa jà àfa alágbájá eléyìí ni ọ̀rọ̀ fún Jamiu Adégúnwà eléyìí ni èsì ọ̀rọ̀ fún Ustaz Mubarak eléyìí ni èsì ọ̀rọ̀ fún Quran ìyẹn là ń bá àwọn sì ń wo mi ta wa kúrò ń bò kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́ yìí náà wọ́n fún wọn lówó ni tọ́jọ́gbọ́yá ẹ máa dá wàhálà alẹ̀ ṣẹlẹ̀ mọ̀ ẹni tẹ́bí ń pa tẹ wá fún ní nǹkan díẹ̀ pé kó gbà tó dẹ̀ ní pé nǹkan yìí yóò tẹ̀sọ̀rọ̀ òun kò sí nǹkan tẹ́ni kó ṣe tí ò ní ṣe holiday nínú of of man bẹ́ẹ̀ ni minus in fact greatly annoying absolutely annoying ẹ wàá dórí net ló dá ẹ ti ẹ̀ wá jẹ́ ń kẹ́kọ̀ọ́ ẹ jẹ́ mo wá sí ìjàlẹ́ mọ́ wá rí lọ́dọ̀ àwọn kó wa so ṣé bá nẹ́bí náà ti ṣe nìyẹn ìbáṣe mo máa sọ̀rọ̀ kan pé àwọn bàbá wọn ọlọ́mọ ṣàbà kẹ́ ká ní pé irú tẹkinọ́lọ́jì tó wà fáwa ń sìn láti ṣe wáàsí ló wà fún wọn ni ìgbìyànjú tí wọ́n ju tiwa lọ far more better than us ṣùgbọ́n lẹ́ni with the technologies and everything we have we are using it against ourselves we are using it against ourselves and ọlọ́wọ́ bí wọ́n o torí pé kullukum ra'i wa kullukum mas'ulu an ra'iyyati gbogbo wa dára jẹ ni wá ọlọ́wọ́ sì bí wá léèrè bá ti dára wá jẹ ọlọ́wọ́ bí wá léèrè bá ipò tá bá Islam kí ni contribution wa sórí ẹ̀ and kí la ipò wo la fílẹ̀ sí ká lọ. now to the business arákùnrin kan bó ti ẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ rẹ̀ Haúsá ní ń sọ. wàláì ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí arákùnrin yìí ń sọ haúsá ní ń sọ ọkùnrin pásítọ̀ yìí òun ló ń túmọ̀ rẹ̀ sí èèbó ṣẹlẹ̀ mọ̀ pé téèyàn bá ń tú nǹkan kì í dàbí the original expression of the original speaker but at least it will contain the khulasa the summary of what the speaker is trying to put forward. Uh, arákùnrin náà wọ́n pè ní aliyu umaru abubakar bó tiẹ̀ jẹ́ pé ara ń jí ni wọ́n stage manager ni wọ́n ráyà hàl pẹ̀lú pé wọ́n stage manager ara ń jí ni o a gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ nítorí pé bàbá dákẹ́ lórí ọ̀pọ̀lọpọ̀ ó believe dogmatically wípé gbogbo àwọn ọ̀rọ̀ yẹn òdodo ni and that is why we will never keep quiet we will say one or two things lórí àwọn ọ̀rọ̀ yẹn nítorí pé ẹlòmí ó ní ah that's true ẹlòmí ó lọ máa ronú sí irọ́. now an interview by a pastor pastor kan ló ah, ló conduct interview yìí wọ́n porúkọ pastor náà ní David Ayuba Alama ah, ó ní ẹ̀rí Aliyu Umar Abubakar ah, he is an Islamic scholar which God ministered to him through the scripture. The scripture is the Bible. God ministered to an Islamic scholar through the Bible. Àwọn àṣìṣe àkọ́kọ́ tá a máa ń ṣe ni pé àwọn wo gan làáfà nínú wàhálà torí pé wàhálà tó wà nílẹ̀ Yorùbá yìí ni pé oníkálukú ló ti sọra rẹ̀ dàáfà tó fẹ́ máa dá sọ́rọ̀ ẹ̀sìn láì ní irinṣẹ́ rẹ̀ lọ́wọ́ so àwọn wo làáfà yìí yóò jẹ́ kí yóò fún wa ní the clue we have the scholars and we have the clerics àwọn àáfà ń bẹ àwọn oníwàásí sì ń bẹ òun ló fà á tí àwọn àáfà fi máa ń sọ pé. ليس كل عالم مدرس وكل مدرس عالم kì í ṣe gbogbo onímọ̀ ló lè kọ́ ọ̀yàn àmọ́ gbogbo ẹni tó bá ti lè kọ́ ọ̀yàn pátá onímọ̀ ni nítorí pé ẹ̀rì ẹlòmíì yóò ní first class jáde ní yunifásitì tó bá wá ń kọ́ àwọn èèyàn ẹ̀wọ̀n ọ̀gá ah, pẹ̀lú gbogbo brilliance ọ̀gá ẹ̀ pẹ̀lú gbogbo bó ṣe mọ̀wé tó wo bó ṣe ń kọ́ àwọn èèyàn because he was not trained to teach èyí tó acquire or acquire for for his own self uh, uh, for personal use ni kò ṣe for the public and that is why the teachers are extraordinarily trained torí pé àwọn fẹ́ máa train àwọn èèyàn ni wọ́n gbọ́dọ̀ fún wọn ní a kind of training tó jẹ́ wípé yóò lè enable àwọn náà láti máa train àwọn èèyàn. so bó ti ẹ pé lábẹ́ kọ́mẹ́ǹtì fídíò ah, yẹn ẹnìkan kọ́mẹ̀ntì wẹ̀ pé ah a former Diamond Bank fraudster tó sáré di pastor how come ẹni tó di fraud lọ di di báǹkì tó wá padà wá sọra rẹ̀ di fraud àbí tó padà sọra rẹ̀ di pastor eh, eh, ó kúrò ní business ló change ó sì kúrò business kan bọ́ sí mi onẹ́rìn. now àwọn churches tó wà níbí ó pọ̀ gan odidi foolscap sheet méjì ni tó gbogbo àwọn questions yẹn dẹ̀ kún both a and b pàpàtà ṣùgbọ́n a máa ṣe ní kánmọ́kánmọ́ a máa mú àwọn nǹkan díẹ̀díẹ̀ ká lè bá a káwọn náà lè bá a kẹ́kọ̀ọ́ níbi àwọn nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ máa ń rò pé ọ̀rọ̀ ni ṣùgbọ́n kì í ṣọ̀rọ̀ ẹlòmíì capitalize lórí ẹ̀ níjọ́ kan ẹnìkan bí mí léèrè ó ní ṣebí aláwù lọ́lọ́ mo ní ni ṣebí ìláì ni òòṣà mo ní ni ó ní ó ṣe wá ṣe wípé ó ṣe wá jẹ́ pé tẹ́ ẹ bá bímọ tẹ́ ẹ bá sọ ní tẹ́ ẹ bá fẹ́ sọ lóko ẹ sọ ní abdulilayi kí ló dé tí ẹ sọ ní abdul alọ́hù ó ṣe wá jẹ́ pé abdullahi ẹrú òòṣà tí ń jẹ́ ìláyì lẹ sọ ọmọ yín èyí ṣe tẹ́ ẹ fi sọ ní abdullah eh, abdul alọ́hù ṣe ti rí pé irú ẹni yẹn ètè èyí tẹ́yàn fẹ́ ṣe fún un tó pọ̀ ni torí pé in tó dàrú mọ́ lọ́wọ́ in tó sọnù fún wọn pọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ máa wá pè é wálé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àmọ́ àwọn ọbẹ̀ nìkan ni mo ń lọ but these are one of the questions they pose to you. now in ti arákùnrin yẹn sọ tó wọ́n kọ́ sọ láwùsá tí pásọ̀ yẹn bá tú question number one ó ní when anyone is out of Islam the Muslim inquire that Such a person should be put to death. Such a person's head must be chopped off. Ó wá ní ìtọ́jú oyè àwọn lẹ́nu ni pé that I kept asking this question is because the prophet sallallahu alayhi wa sallam was reported to have said that lakum dinakum waliyadi. Lọ́wọ́ ti ẹgbẹ́ kìí ṣàlàyé mi ló sọ bẹ́ẹ̀ Quran ló sọ bẹ́ẹ̀ pé lakum dinukum waliyadi pé ẹ̀sìn tiwọn kó máa jẹ́ tiwọn kí tiwa náà sì máa jẹ́ tiwa so why do they still force people to the religion? kí n tó ṣàlàyé ẹ̀ láfikún èyí tí wọ́n tún máa ń fi kún ọ̀rọ̀ yẹn wọ́n wà ní Ànábì sallallahu alaihi wasallam pé Ànábì mú alukur'an ó mú lọ́wọ́ òsì ó wá mú idà ó mú lọ́wọ́ ọ̀tún ó wá ní gbogbo ẹni tí ò bá ti gba ìwé igbó yuktan á parí that Quran of Islam as a religion was spread by violence these are their evidences kódà wọ́n tún lọ as far as quoting an hadith that the Prophet sallallahu alaihi wa sallam was reported to have said that umirtu an ukotila nasa atatu me." So àkọ́kọ́ lórí ẹ̀ ni pé in Quran chapter two verse two fifty six Allah subhanahu wa ta'ala says in the Quran la ikraha fi din qad tabayyana rushdu min al-ghayy ọlọ́ni la ikraha fi din there is no compulsion in religion Not even in religion la ikraha fi kulli shay kò sí compulsion nínú anything ní everything so ọlọ́run ọba ò sọ pé ká mú yẹn ń tipá kó wá ṣẹ̀sìn là Hebrews chapter ten ọlọ́run bá ní ẹ̀rí ten verse I think ten verse one hundred ọlọ́run ní man kana in nafs mina illa bi idhnillah ọlọ́run ní ẹnìkan ò ní gbà mí gbọ́ àyàfi pẹ̀lú ìyànde mi ọlọ́run in the book of John chapter six verse forty four jésù ní ẹnìkan ò ní gbà mí gbọ́ àyàfi tí bàbá mi bá fà á ọlọ́run ní máa ń kádàrá kéèyàn ó gbàgbọ́. So there's no force. There's no killing. Pé ẹnìkan ò ṣẹ̀sìn kápá rárá kò sínú Islam. Torí pé ọlọ́sọ̀fà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam in Quran chapter five surah to Tawbah verse thirty-two thirty-three thirty-four thirty-five ọlọ́ni a'udhu billahi minash shaitonir rajim. من أجل ذلك كتبنا an بني إسرائيل أنما قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا verse 33. Colossians chapter 5, verse 32. verse 32. Because of that, because of that, we Now, now, uh, ah, networking. Now, Allah ni min ajli dhalika katabna ala bani Israel annama qatala nafsan bighairi nafsi aw fasada fil ard fakannama qatala nasa jami'a. Àìdédé pààyàn. Ẹnikẹ́ni tó bá pààyàn tí ì bá ṣe pé ẹni yẹn jẹ̀bi kí wọ́n pa á àbí ẹni yẹn ti ṣaburú lórí rẹ̀ fàkànnà mọ́kọ́tàlá náà fàjẹmíà bí ìgbà tí ẹni yẹn pa gbogbo ayé ni. níbòmíì in Quran chapter four suratul nisa verse I think ninety two and ninety three ọlọ́ni wàmá yẹ túlù mílíọ̀nù mùtàmílẹ̀ fàjàzá jahannama khalidan wàkọ̀dìbà lọ́wọ́ àléyí wàlàánà wàhádàlá ọ̀hún àdáàbẹ̀ àbíyìmá ọlọ́ni ẹ̀rí Allahu akbar gbogbo àwọn nǹkan wọ̀nyí ó wà ní alukur'an bó torí pé àwọn ọ̀tá islam wọn ní ka gbogbo àwọn eléyìí àwọn nǹkan tí wọ́n máa fẹ́ lò against islam ni wọ́n máa wá káàkiri ọlọ́run bá ní adúsẹ́bá kill a believer intentionally it recompels his help to abide therein and the wrath and the curse of Allah are upon him and a great punishment is prepared prepared for him ọlọ́run ní ẹnikẹ́ni tó bá pa mùmínì kan tó sì mọ̀ọ́mọ̀ ọlọ́run ní fàjẹsà ó jahannama khalidan ọlọ́run ní á wàá fi wọ iná jahannam ọlọ́run ní yóò wàá ṣe gbére ń bẹ̀ wọ́n kò dìbò lọ́wọ́ àlẹ́ yìí ọlọ́run ní àtúnwá bínú sí wà láàánàhù ọlọ́run ní àtúnwá ṣẹ́bílẹ̀ wà á dàláhù àdábẹ̀ni àdìmà lẹ́yìn tó ti wọlé ẹ̀ tán ọlọ́run ní àtúnwá palẹ́sẹ̀ ẹlẹ́ ìyẹ́ ẹlẹ́ta ẹlẹ́rò ẹ̀wọ̀n kan ìyá ẹlẹ́ta ẹlẹ́ro á tún á pa á léṣe ilé fúnrú èèyàn bẹ́ẹ̀ ọlọ́run kò ṣọ wá so kò islam ò sọ pé ẹni tó ẹni àkọ́kọ́ islam ò kọ̀ǹpẹ́ẹ̀lì wa ká fipá múyàn sínú ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì islam ò sọ wípé ẹni tó bá kúrò kápá là kò sí gbogbo omi tó wà ní alukuran so ẹni tó bá sì lórí bẹ́ẹ̀ kó mú wá bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní the prophet sallallahu alayhi wa sallam a nílé mú gbogbo ẹ̀sùnmọ́ àmọ́ máwọn tó ṣe kókókókó ń bẹ̀ nítorí àsìkò wa ó ní the prophet sallallahu alayhi wa sallam told the Christians in Habasha Ethiopia that they will enter the paradise why is it now that The Muslims are claiming that the Christians will never make heaven. Ànábì sallallahu alayhi wa sallam fúnra rẹ̀ gẹ́ sọ wípé àwọn kírísítẹ́nì Abáṣà wọ́n wà àlìjẹ́nà. Àwọn Mùsùlùmí tòde òní, àwọn làwọn sọ pé àwọn kírísítẹ́nì ò ní wọ àlìjẹ́nà ibo la ti rí tiwa. <laughs> Àkọ́kọ́ náà, àwọn làwọn sọ. Ṣáwọn kírísítẹ́nì òde òní tí wọ́n gbà pé Jésù lọ́lọ́run sáwọn kírísítẹ́nì òde òní tá ń gbàgbọ́ pé Jésù wá kú fẹ́ṣẹ̀ sáwọn kírísítẹ́nì òde òní tí wọ́n ń sọ pé wọ́n ti fi Jésù ṣètùtù fún wọn ègúsì ni Jésù jẹ́ fún wọn sáwọn kírísítẹ́nì òde òní tí wọ́n pe Jésù lọ́mọ Ọlọ́run ètò tí àwọn akúrú ju gbogbo ẹ̀ lọ ni pé wọ́n wá pe Jésù lọ́lọ́run Jesus you are mighty God You are mighty God, heaven and earth bow before you. You are mighty. Ẹ má wà ẹ má wà carry the way. Tí Christian bá ń sọ pé Ọlọ́run Jésù ní rìfà Torí pé there are so very many reasons behind this. Kódà tá a bá ń kọrin, wá ní Jésù lá máa sìn o, òun lá máa Ọ̀pọ̀ ènìyàn ló wí pé ta lọ Ọlọ́run àwa. Jésù dá wa lọ́lá òun la máa sìn. Ṣé bí ọba o ṣe bí ọba? Káyé lè bá mọ̀ láyé mi ṣe bí ọba. Jésù ni wọ́n ń rìfà sí. Bẹ́ẹ̀ sì ni àti Pọ́ọ̀lù ló mú Christianity wá. Pọ́ọ̀lù ló mú Christianity wá. Ìgbà wo ni Pọ́ọ̀lù mú Christianity wá? Gbogbo ẹ̀ láti máa ń kà fún wa. So eléyìí àwọn kírísítẹ́nì àwọn kírísítẹ́nì kọ́ àwọn nàṣọ́rọ́ ni ìdí nìyẹn tá a fi ń sọ wípé àwọn kírísítẹ́nì wọ́n yàtọ̀ sáwọn nàṣọ́rọ́ kálọ̀pọ̀ ẹ̀yẹ kúrò mẹ́. now ẹ máa wọ́n wọn tó tún wá mú wa only if you don't observe your solar you will never make heaven if you are not a Muslim you are a kafir. It means from Adam and other prophets did not who do not perform salah and they are saying this is confusing people and this to they are saying this to confuse people Only our Muslimi mùsùlùmí a máa ń sọ wípé ẹni tí ò bá kírun kò ní wà ní jẹ́nà ẹni tí ò bá jẹ́ mùsùlùmí kèfèrí ni now ànábì Adam ṣó Nuhu ṣó kírun gbogbo àwọn ànábì tó kù ṣé wọ́n kírun pé à ń kà ń sọ eléyìí láti confuse àwọn èèyàn ni. Only the Jews came before the Muslims. So why do we curse them? And he he said that he started pondering about it. Ó ní ṣebí àwọn Júù ṣebí wọ́n dé ṣáájú àwọn Mùsùlùmí kí ló yẹ tá a fi ń fún wọn lépè. Èyí <laughs> tí mo sọ fẹ́ nìkan níjọ́ kan ni tó ní pé eh, Bible ó dé ṣáájú Quran, and that is why the Bible is more authentic than the Quran. mo dára yẹn wípé dídé ìwé ló máa ń prove authenticity ẹ̀ then the Hindu scripture the Hindu scripture is better than the Bible torí pé Hindu scripture ó ti wà ti pẹ́ ṣáájú kí bíbélì tó dé. Ah, ọlọ́run ṣe wà lọ́nà ṣe ní ọ̀rọ̀ ìròyìn pé gbogbo àwọn ànẹ́bí ọlọ́run gbogbo wọn ni wọ́n forí balẹ̀ fún ọlọ́run gbogbo àwọn ànẹ́bí ọlọ́run pátá gbogbo wọn ni wọ́n forí balẹ̀ fún ọlọ́run ibù yàtọ̀ sí irun ọ̀rọ̀ àlùwàlá gan ó wà lásìkò Mósè ó wà lásìkò Jésù in the book of Exodus chapter thirty verse seventeen again nǹka fún wa the book of Exodus chapter thirty verse seventeen lásìkò Mósè àlùwàlá lélẹ́yìí o Exodus chapter thirty torí pé àwọn ò mọ̀ wípé gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí àwọn kan náà wà tí wọ́n ń gbọ́ ohun tí wọ́n ń sọ ni wọ́n fi máa ń sọ pé kí sọ̀rọ̀sọ̀rọ̀ ó ṣọ́ra lójú sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn they talk they've seen it all not knowing pé ọ̀rọ̀ pọ̀ kí ni jẹ́ kó pọ̀ bí àṣà àfáwa kan <laughs> kí ni jẹ́ pé kó pọ̀ ó pọ̀ kọjá bá a ṣe ń wò ẹ máa wo ọ̀rọ̀ àlùwàlá eléyìí ká tó bọ́ síbi ìrun because òun proof wípé wáyì táwa mùsùlùmí fi dúró lórí wípé ẹni tí ò bá kírun òní wà nìjẹ́ náà gbogbo àwọn Mósè àwọn Núhù ṣé wọ́n kírun ẹ máa gbọ́ ti Jésù Olúwa sì sọ fún Mósè pé Exodus chapter thirty verse seventeen Olúwa sì wí fún Mósè wípé ìwọ ṣe agbada idẹ kan àti ẹsẹ̀ rẹ̀ idẹ fún wíwẹ̀ ìwọ sì gbé gbé e ka agbede méjì àgọ́ àjọ àti pẹpẹ ni ìwọ ó sì pọn omi sí inú rẹ̀ nítorí Áárónì àti àwọn ọmọ rẹ̀ yóò máa wẹ ọwọ́ wọn àti ẹsẹ̀ wọn níbẹ̀ nígbà tí wọ́n bá ń wọ inú àgọ́ àjọ lọ wọ́n sì fi omi wẹ̀ kí wọn kí ó má bàa kú tàbí nígbà tí wọ́n bá ń súnmọ́ pẹpẹ ní láti ṣe ìsìn láti rú ẹbọ sísun tí a fi iná ṣe sí Olúwa wọ́n sì wẹ ọwọ́ wọn àti ẹsẹ̀ wọn kí wọn kí ó má bàa kú yóò sì di ìlànà fún wọn láéláé fún un láti fún irú ọmọ rẹ̀ àti ìrẹdíran wọn Allahu Akbar ìrẹdíran wọn náà generation to generation ní ọ̀rọ̀ àlùwàlá yóò jẹ́ ṣẹlẹ̀ mọ̀ pé bíbélì sọ ọ̀kan ní Isaiah chapter forty pé èmi ni èmi ni olúwa ọ̀rọ̀ mi ò ní yí padà koríko rọ ìtànà rẹ̀ ọ̀rọ̀ olúwa kò ní yí padà láíláí ìgbà tí Jésù náà dé kí ẹ lè bá mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run kì í takora wọn ní John chapter thirteen ta ló Jésù fẹ́ fi tiẹ̀ jọ John chapter thirteen mi ti ì débi irun o mo sì ń kọ́kọ́ mú wá this is just an introduction to the preamble ní John chapter thirteen the book of John chapter thirteen bóyá ká gbé e láti verse two bí wọ́n sì ti ń jẹ oúnjẹ alẹ́ tí èṣù ti ti fi sí ọkàn Judas Iskariotu ọmọ Símọ́nì láti fi hàn tí Jésù sì mọ̀ pé bàbá ti fi gbogbo ohun lé òun lọ́wọ́ àti pé ọ̀dọ̀ Ọlọ́run ni òun ti wá òun ó sì lọ sí ọ̀dọ̀ Ọlọ́run kí lẹ mọ̀ tí Jésù sọ yẹn inna lillahi wa inna ilayhi raji'un. ó dìde ní ìdí oúnjẹ alẹ́ ó sì fi agbádá rẹ̀ lélẹ̀ ní apá kan nígbà tí ó sì mú gèlè tí ó sì fi di ara rẹ̀ lé àmùrè ẹ wo àbòsí ẹ wo àbòsí Àjàyí Jésù mú gèlè kí lọkùnrin fẹ́ fi gèlè ṣe yóò sọ mọ́ di kí lọkùnrin fẹ́ fi gèlè ṣe àmọ́ àwọn bẹ́ẹ̀ nìkan là ń lọ kẹ́ ẹ lè bá mọ̀ pé alábòsí làwọn tó tú bíbélì náà Jésù wọ́n fẹ́ sọ pé ó mú láwàní rẹ̀ wọ́n ò fẹ́ à táwọn bá sọ pé ó mú láwàní àwọn islamic terminology ni ẹ má jà lóhun tó jọ wọn àwọn àmọ̀ pé tí lò náà wọ́n tún fi kó bára wọn ni pé jésù wá mú gèlè ah, Allahu Akbar ọlọ́wọ́ ṣì wá lọ́nà lẹ́yìn náà wọ́n bu omi sínú àwọn kòtò kan ìyá àwọn tí ọwọ́ lè wọnú ẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí ní máa wẹ ẹsẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó sì ń fi gèlè tó fi di àmùrè nù wọ́n nígbà tó sì dé ọ̀dọ̀ símọ́nì pétérù òun sì wí fún un pé olúwa ìwọ ń wẹ mí ní ẹsẹ̀ jésù dáhùn ó sì wí fún un pé ohun tí ẹ̀mí ń ṣe ìwọ kò mọ̀ ọ́ nísinsìnyí ṣùgbọ́n yóò yọ ní ìkẹyìn à dìdìrín ń dín lóbó sórí tí mo ń ṣe ń sìn kò tí ì lé yí ẹ̀ ó dìgbà tí Muhammadu bá dé ó dìgbà tí òjíṣẹ́ ìkẹyìn bá dé ó dìgbà tí ẹni tí Ọlọ́run rán gẹ́gẹ́ bí aláàánú fún ọmọ aráyé tó bá dé ó dìgbà tí olùgbàlà aráyé bá dé ó dìgbà tí ẹni tọ́lọ́run rán tí ó pàfẹ́ẹ̀tì ẹ̀sìn tí ó bá dé ó dìgbà tí ẹni tó ṣe wípé òun náà ni òpin àwọn ànẹ́bì tí ó bá dé ó dìgbà tí ẹni tí Ọlọ́run bá ọ̀lẹ́kí ọlá tó mọ̀ọ́mọ̀ design fúnra rẹ̀ pé òun ni ó liberate àwọn èèyàn ó dìgbà tó bá dé eléyìí kò tí ì ní yí ẹ ìgbà yẹn ni ó wà á yí ọ pẹ̀tẹ́ ó sì wú pé ìwọ kì yóò wẹ̀ mí ní ẹsẹ̀ láéláé ó yé mi o kò yé mi o àlọ́ òní wẹ̀ mí lẹ́sẹ̀sẹ̀ Jésù dá lóhùn pé inú bá bí Jésù bí èmi kò bá wẹ̀ ọ́ ní ẹsẹ̀ ìwọ kò ní ìpín lọ́dọ̀ mi tí ìbẹ́ ẹlẹ́ wẹ̀ ọ́ lẹ́sẹ̀ tó tí ìbẹ́ ẹlẹ́ wẹ̀ ọ́ lẹ́sẹ̀ ó ti dáràn ìwọ kò ní ìpín nínú mi mo ti sóde ẹlẹ́mìí látòní lọ ọ èso ọmọlẹ́yìn mi mọ́ ìní ṣìpẹ̀ rẹ̀ à tí mo ní pété sí wí fún pé olúwa kì í ṣe ẹsẹ̀ mi nìkan ṣùgbọ́n àti ọwọ́ àti orí mi pẹ̀lú ẹ̀rọ nǹkan kì í ṣe ẹsẹ̀ mi nìkan ó bá ń bomi sọ́wọ́ ó fọwọ́ mi náà wà á tún wá borí mi pẹ̀lú nítorí àsìkò ẹja fún lọ sí verse thirteen ẹ̀yin pè mí ní olúwa àti ẹ̀yin pè mí olùkọ́ni àti olúwa ẹ̀yin wí bẹ́ẹ̀ ni mo jẹ́ ǹjẹ́ bí èmi tí í ṣe olúwa àti olùkọ́ ni yín bá wẹ ẹsẹ̀ yín ó tọ́ kí ẹ̀yin pẹ̀lú sì máa wẹ ẹsẹ̀ ara yín pẹ̀lú nítorí mo ti fi àpẹẹrẹ fún yín kí ẹ̀yin kí ó máa ṣe kí ó lè máa ṣe gẹ́gẹ́ bí mo ti ṣe fún yín mo ti kọ́ yín lálùwàlá o continue from there ẹ̀yin náà ẹ̀ máa ṣe fúnra yín you don't need more than what I have told you what I have taught you continue with it ẹ̀wọ̀n tí Jésù sọ now báwo ni wọ́n ṣe kírun nínú Bíbélì ó pọ̀ abrahamu ní genesis chapter seventeen verse three abrahamu sin ọlọ́run pẹ̀lú ìdojúbolẹ̀ exodus chapter thirty four verse eight Moses sin ọlọ́run pẹ̀lú ìdojúbolẹ̀ number chapter twenty verse six five and six àti Moses àti aaron wọ́n sin ọlọ́run ní ìdojúbolẹ̀ joshua chapter five verse fourteen joshua sin ọlọ́run ní ìdojúbolẹ̀ Matthew chapter twenty six verse thirty nine bíbélì ní Jésù sì lọ síwájú díẹ̀ ó sì dojúbolẹ̀ ó sì ń gbàdúrà wípé bàbá mi tí o bá lè ṣe Revelation chapter seven verse eleven bíbélì ní àtàwọn màláìkà tí wọ́n yìn tẹ́lẹ̀ ká àwọn náà dojúbolẹ̀ ní Matthew chapter four verse eight to ten bíbélì ní èṣù sì gbé Jésù lọ sí orí òkè gíga gíga ẹ̀wẹ̀ ó sì fi gbogbo ọba ayé àti ohun tí ń bẹ nínú rẹ̀ hàn ó sì fi fún wípé ohun wọ̀nyí ni èmi yóò fi fún ọ tí o bá lè foríbalẹ̀ kó o sì sìn nígbà náà ni jésù sì sọ fún èṣù wípé padà kúrò lẹ́yìn mi sátánì nítorí a ti kọ̀wé rẹ wípé olúwa ọlọ́run rẹ ni kí ìwọ kí ó máa foríbalẹ̀ fún òun nìkan ṣoṣo ni kí ìwọ kí ó máa sìn ẹ wú ọ̀rọ̀ olúwa ọlọ́run rẹ kan ṣoṣo ni kí ìwọ kí ó máa foríbalẹ̀ fún òun nìkan ṣoṣo ni kí ó máa sìn èyí tí màá tó tí màá kàn kà fún wa torí pé àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí wọ́n mọ̀ nǹkan kan pa bíbélì ìbáṣepẹ́ wọ́n mọ̀ nǹkan nípa bíbélì wọn ní tọ́jà mo kí ọ̀gá mi àṣekà Abdulrauf Abdulgani láti lu Amẹ́ríkà lọ́hùn wa aleykum salam wa rahmatulahi wa barakatuh mo kí ọ̀gá wa ah, his excellency alhaj abdullateef ọmọ kúkú láti lu London lọ́hùn ah, ọ̀gá wa tí wọ́n jẹ́ ah, chairman àgbà fún abk consultancy limited you are welcome and you are highly recognized sir. now in the book of Nehemiah chapter eight verse four to six ẹ máa gbọ́ o Ẹ́sírà akọ̀wé sì dúró lórí àga ìdúró sọ̀rọ̀ tí wọ́n ti ṣe nítorí èyí náà àga ìdúró sọ̀rọ̀ yẹn ni tó dàbí mímbà Ẹ́sírà wá dúró lórí ẹ̀ lẹ́bàá ọ̀dọ́ rẹ̀ nígbà títí a sì dúró àti sẹ́mà àti anea àti urijah àti ikia àti mẹ́síà ní ọwọ́ ọ̀tún rẹ̀ bíbélì gan mọ̀ pé ọwọ́ ọ̀tún ni sáfù ti ń bẹ̀rẹ̀ ah, Allahu Akbar àwọn èèyàn jẹjẹ gbẹdẹgbẹyà níwájú ọlọ́dún bá ń jọ́ gbẹdẹ àti àmọ̀ bíbélì gan mọ̀ pé ọwọ́ ọ̀tún ẹni sáfù ti ń bẹ̀rẹ̀ ìgbà tọwọ́ ọ̀tún wá tún àti ní ọwọ́ òsì rẹ̀ ní pẹ́dáìsì dúró àti mìsẹ́ẹ̀lì àti mákíà àti asumu àti asbadana àti sẹkẹrẹ́à àti mẹ́súlámù Esra sì ṣí ìwé náà ní ojú gbogbo ènìyàn nítorí òun kájú gbogbo ènìyàn lọ nígbà tí ó sì ṣí gbogbo wọn sì dìde dúró kọdí wọn ti sọ̀làt. Esra sì fi ìbùkún fún olúwa ọlọ́run tó tóbi gbogbo ènìyàn sì dáhùn pé àmín àmín ṣàpẹlẹ ìjọ fati àtàwọn náà máa ń kà gẹrẹ mẹgbùbí alẹ yìí wọn lọ tọ ní àmín bẹ́ẹ̀ náà ni bàbá ti bẹ ní ọ̀run kí a máa fọ orúkọ rẹ kí ìjọba rẹ dé ìfẹ́ tí ẹni ká ṣe ní ayé bí wọ́n ti ṣe ní ọ̀run fún wa lóúnjẹ ìjọ wa lónìí dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bá ti ń dáríjì àwọn tó ṣẹ̀ wá má fà wá sínú ìdánwò àwọn lọ́wọ́ bìísì torí ìjọba ń tirẹ̀ agbára ń tirẹ̀ ògo ń tirẹ̀ láéláé ẹ̀wọ̀n bá ṣe ń kí ọlọ́run ẹ̀wọ̀n náà fi kí Jésù mẹ́. Then the Christians of nowadays will continue to sing Jesus is a mighty God, is a mighty God. Heaven and earth bow before you. You are mighty God. Níbo ló wà tí Jésù ti pèrè ní mighty? Wọ́n ní gbogbo wọn sì dáhùn wípé àmì àmì pẹ̀lú gbígbó ọwọ́ wọn sókè. Aláwọ̀ bá ń pa. Bíbélì tún wá ní wọ́n sì tẹ orí wọn báá bíbélì tí wọ́n ní wọ́n sì sin olúwa ọlọ́run wa ní ìdojúbọ lẹ̀ now what are you talking about kí what exactly are you talking about or are you pointing out to us kí tó o fẹ́ fàyọ̀ ń bẹ̀ all this ó wà nù bíbélì what else do you want ẹ jẹ́ òwe alẹ́ mú bíi méjì sí ká tó lọ torí pé àní lè parí ẹ̀ ọ̀rọ̀ yẹn pọ̀ gan torí pé haúsá ní sọ pásítọ̀ yẹn wá ń interpret ẹ̀. now ẹ tún wá gbọ́ eléyìí ó ní the Quran relates that Muhammad was mentioned about three times while Jesus' name was mentioned not less than twenty-six times uh, in the Quran. pé èéṣe tí orúkọ Ànábì sallallahu alaihi wasallam tó fi kéré sásìkò tí orúkọ jésù fi àbíà tó bá ṣe wípé uniqueness ká mention orúkọ tó pọ̀ àbí orúkọ èèyàn ló ń jẹ́ kó lọ́lá ni á jẹ́ wípé ṣèitọ́n á jẹ́ kó lọ́lá nínú quran ẹ̀ mọ iye ìgbà tí ọlọ́run mention orúkọ ṣèitọ́n nínú alukur'an ẹ̀ mọ iye ìgbà tí ọlọ́run mention ànábìwá musa alayhi salatu wa salam nínú alukur'an ẹ̀ mọ iye ìgbà tí ọlọ́run bá mention firaun nínú alukur'an àwọn ọ̀rọ̀ tí ò tiẹ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n a gbúdọ̀ fèsì sáwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí sọ fún wa pé ọ̀pọ̀lọpọ̀ ó jókòó tí wọ́n sì rí lọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ó jókòó tí wọ́n wà á rí lọ́rọ̀ yá ẹni yẹn ètí ń sọ ọ̀rọ̀ ni bẹ́ẹ̀ sì ni kì í sọ̀rọ̀ ọlọ́run kó kàn jọ nínú àánú ẹ̀ kó mọ̀ ṣù wá lọ́rẹ̀. now nínú ẹ̀ nígbà míì ó ní. During the war, Israel will send ten soldiers. For example, Islamic State may send ten thousand soldiers, and yet the, the Israelites will be victorious. Nínú àwọn nǹkan tí wọ́n fún ní concern ni wípé tí ọmọ Ísírẹ́lì tí wọ́n bá ní kí ọmọ ogun wọn má mẹ́wàá lọ tí àwọn ọmọ ogun Islam tó bá pé ten thousand àwọn ẹni ó borí. Allahu Akbar àkọ́kọ́ ni wípé àwọn tí wọ́n ń sọ yìí kí ni tó gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ yẹn ìyẹn ni wípé ọlọ́run ń bẹ lọ́dọ̀ wọn àbí bẹ́ẹ̀ kọ́ ni tó fẹ́ tíra àti sọ kí lẹ́nu bẹ̀yẹ kí n kàn rọra mú báàsì kan wá péré báàsì ẹyọ kan wá pé Jeremiah I think it's Jeremiah ẹ ti ìwé ìwó kẹ́kẹ́ o mo kàn rárá jọ́ ti kiri ẹ̀ dáhùn ní ìsìn ni mo ẹ̀ṣẹ̀ ń tìtẹ̀ mọ̀ wá láì mo fi ọlọ́run àbúrà ìjókòó síbi kan pé èyí tí màá sọ níbí èyí tí màá sọ níbí bọ́ mo mọ̀ pé once I start reading it pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ìdáhùn rẹ̀ ó mọ̀ wá ẹ máa wọ òkè o nínú Jeremiah chapter thirteen verse twenty-seven ẹ máa gbọ́ o. àwọn tó ń sọ̀rọ̀ báyìí ẹjẹ́ mo kàn fẹ́ ṣépè kan láti inú gbogbo mi ní ṣẹ́jú èpè kan lọ tó bá ń provoke ni màá sọ èpè yẹn di márùn bọ̀ kí n ṣiṣẹ́ lẹ́yọ kan náà torí pé ó ti kọ́kọ́ tọ́jà tó jẹ́ ìrora máa yanjú ìjà yẹn náà ẹ̀hẹ́ kó má metamorphose ṣùgbọ́n tó bá padà wá màá sọ èpè yẹn di márùn ẹ máa gbọ́ in the book of Jeremiah chapter thirteen verse twenty-seven èmi ti nípa ṣágà rẹ̀ àti yíyan rẹ̀ bí ẹṣin búburú ìwà àgbèrè rẹ̀ àti ìwà ìríra rẹ lórí òkè àti ní inú oko ègbé ní fún ọ ìwà Jerúsálẹ́mù ìwọ kò lè di mímọ yóò hà ti pẹ tó ìwọ kò ti pẹ́ tó ẹ wo ní di mímọ náà kí ni tó wá fún aláṣọ́ránsì irú àwọn lójú ogun ó bọ̀ ẹ̀rí

lágbọ́n yíba lákùn mi nàlẹ́ yọ ẹnìkan ò ní borí yín lẹ́yìn torí pé èmi èṣù ìní ìjárò lákùn èyí ń bẹ lẹ́yìn yín. ṣẹwari nígbà tí àwọn ọmọ ogun ọlọ́run àwọn màláíkà tí wọ́n sọ̀kalẹ̀ láti ran àwọn mùsùlùmí lọ ọlọ́ba èṣù bá fẹsẹ̀ fẹ́. èṣù bá ní ìní ìbàrí omi nkò èmi àti ìyá ń ṣe kankan náà ìní àrò ọmọ àlàtàrà ò mo ti rí tẹ́ ìyá ọ̀jẹ̀ ìlónìí mo páyà ọlọ́run ọba Rabbul ọba gbogbo so this is just little of what we can explain nípa àwọn ogun ọba Alekiola tó máa ń mọ̀ tó ń gbé àwọn mùsùlùmí gorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ogun bẹ́ẹ̀ tẹ́nìkan wá sọ pé ọmọ ogun ọmọ ogun mẹ́wàá nípò. ó ní shekau olórí àwọn Boko Haram gbà yẹn and the emirs in the north are Christians and their children that they are only deceiving us they all go to church only to come out to say to us that we are Muslims. <laughs> eléyìí gan láì tiẹ̀ lọ jìnnà títí gbogbo èèyàn ló mọ̀ pé haúsá wọn kórìíra kiri ó lọ́pọ̀lọpọ̀ gbogbo èèyàn ló mọ̀ pé haúsá as a person wọ́n kórìíra Kiriyó lọ́pọ̀lọpọ̀ pé àwọn ọba emir gbogbo wọn ní lọ chọ́ọ̀chì níbo chọ́ọ̀chì èwo kátólíìkì ni àbí CAC tipa life ni àbí Jehovah wickedness chọ́ọ̀chì wọn náà fẹ́ máa lọ. ọlọ́run ṣe wà lọ́nà ẹ jẹ́ owó yàtọ̀ lè rí kan sí i. ó tiẹ̀ wá sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn ẹ̀jẹ̀ nǹkan náà wọ́n in the name Allah Only the name Allah is not equal when you say Allah is lesser than Allah that is Allah is greater than Allah ó wá ní ìdí ni pé tá a bá wá síbi àwọn àwọn orúkọ ọlọ́run tó kù arahman arahim almalik alkudus asalam almumin ẹgbẹ ẹrí pé wọ́n jura wọn lọ wọ́n yàtọ̀ èèyàn ṣe wá ń flow nínú ocean of ignorance tó tó báyìí àwọn èèyàn kan sì jókòó wọ́n sì ń pàtẹ́wọ́ ah orí nkẹwí sọ̀rọ̀ lélẹ̀ ah yes he blew out their fucking heads ah kí ni ṣe é mọ̀ pé wèrè Yorùbá ní wèrè yóò rò pé bóun ṣe rí làwọn yòókù ṣe rí kódà yóò tún máa wúra rẹ̀ póun lòun dáa ju gbogbo àwọn lóbi jẹ́ pé ẹlẹ́rí wèrè o yóò lè wẹ́rẹ́ kò dáwọn wèrè wọ̀nyí yóò máa wúra rẹ̀ pé òun lára àwọn yá pé gbogbo àwọn tó kù lára wọn ò yá wẹ́rà òun sì ni wàhálà ń bẹ lára rẹ̀. ó lọ̀rọ̀ tí mo sọ fún wa lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ ń dáhùn ẹ̀ papọ̀ wípé wọ́n sọ pé èé ṣe tá a fi ń sọmọ ní Abdullahi tá a sì mọ̀ pé ìláyí òòṣà ni àlọ́hù ni ọlọ́run ẹ wo ìròrí wípé Allah Allahu pé Allahu ó tún ju Allah lọ dẹ́ẹ́ta bá tún wá wo gbogbo àwọn àti kò mọ̀ yàtọ̀ láàrin orúkọ ọlọ́run àtàwọn attributes ẹ̀ orúkọ ọlọ́run gangan ó ní Allah and that is Arabic ní Aramaic wọ́n ní Eloi ní Hebrew wọ́n ní Eli òun ló fi jẹ́ wípé àwọn kìíní yẹn wọ́n wọra wọn àwọn èèyàn sọ pé Eloi ní Aramaic àwọn Greek wọ́n sọ pé Eli lárúbọ́ sọ pé Eloi àbí Allahu ṣe pé alif àbí alif lam and ha náà ni Eli Eloi Allahu gbogbo ẹ̀ jọra wọn. ó ní bó máa ń sọ fáwọn Christian pé you will be highly disappointed on the day of judgment torí pé lọ́dọ̀ àwọn Aramaic wọn ni lọ́dọ̀ àwọn àwọn àwọn jù wọn ní lẹ́tà jẹ́ isua ni wọ́n ń pe jésù isua ẹ̀yin lẹ fi jésì tó bá díjọ́ ìpè ní àlìkí àmọ̀ tẹ́ bá ń pè ní jésù yóò kàn máa wò pé orí yìí ti dàrú torí pé orúkọ rẹ̀ kọ́ lẹ̀ ń pè kò mọ̀ pé òun jẹ́ jésù isua ló kọ rẹ̀ torí pé wọn ní lẹ́tà jẹ́ and this is accepted worldwide. or worldwide rather worldwide ni wọ́n ti accept ẹ̀ wípé Jésù kọ́ ni wọ́n ní lẹ́tà J ìṣúà ni where did you come about your own Jesus? ẹ rojọ́ tó bá jíjọ́ gbẹ̀dẹ̀ àkíyàmà now Allahu lórúkọ Ọlọ́run gẹ́gẹ́ bó ṣe wà tí àwọn Igbo wọ́n pè ní Chineke àwọn Haúsá wọ́n pè ní Ubangiji àwọn Yorùbá á pè ní Ọlọ́run àwọn kan ó pè ní Efik àwọn kan ó pè ní Ebibio bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn kan ó pè ní Yahweh tí wọ́n ń rìfà sí ọlọ́run in their ethnic name àwọn tó wá kù àwọn náà ní attribute ọlọ́run arahman arahim almalik alqudus asalam almu'min almuhaimin alaziz aljabbar alfatah alhakim bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ attribute ọlọ́run kò júra wọn lọ náà kí wọ́n padà síbi abdullahi alọ́hùn lọ́lọ́hùn lóòótọ́ now wọ́n ń pè kíní kan ní mọ̀dọ́fù wa mọ̀dọ́fù ilé nínú òyìnbó wọ́n ń pè ní possessive and possession mọ̀dọ́fù wa mọ̀dọ́fù ilé possessive and possession nínú èdè lárúbáwá tí a bá ti ṣe ìdọ́fà nǹkan sọ́dọ̀ nǹkan nǹkan tá a ṣe dọ́fà rẹ̀ lọ sọ́dọ̀ rẹ̀ yẹn dandan ni kó gba kẹsìrọ̀ àyàfi tó bá jẹ́ mọ̀mọ́nìrún mi nà sọ̀rọ̀ àwọn mọ̀mọ́nìrún mi nà sọ̀rọ̀ àwọn nìkan láàyè náà wá wọ́n láyé jẹ́ ràlẹ́ àwọn nìkan ni wọ́n èé gba tẹ̀níwìn tí wọ́n à sì kì í fi kẹ́sìrọ̀ sí. so gbogbo àwọn tó kù tá a bá ti ṣètọ́fà rẹ̀ lọ́sọ́dọ̀ rẹ̀ lọ́sọ́dọ̀ nǹkan yẹn gbogbo ọmọ gba kẹ́sìrọ̀ gẹ́gẹ́ bí Abdul Hakimi Abdul Rahimi Abdul Rozaki Abdul Fatahi Abdul Lahi gbogbo rẹ̀ ó gba kẹ́sìrọ̀ bẹ́ẹ̀ náà ni lóyìnbó tá a bá sọ pé òjò tá a bá sọ pé house tá a bá wá fẹ́ líǹkì méjèèjì papọ̀ a wà á sọ wípé Òjò's house àbí bẹ́ẹ̀ gbọ́ ni a sọ pé Òjò's house apostrophe ibẹ̀ yẹn òun náà ní kẹ́sọ̀ bí ọ̀dọ̀ lárúbáwá yẹn. fasalu ala zikri in kuntum la ta'lamun bọ́wọ̀ ò bá yé eyín ẹ béèrè lọ́wọ́ àwọn tó yé kì í kàn ṣe pé kẹ́ ẹ máa jàgbẹ́ látẹnu kẹ́ máa rò pé ń sọ̀rọ̀ fasalu ala zikri ìkùntùm làtà àlẹ̀mọ́ ẹ béèrè lọ́wọ́ àwọn tó bá yé so ẹnìkan máa wá sọ ọdún eléyìí báyìí àwọn ẹwà wọ́n máa pariwo yá hallelujah àmọ́lùlù rẹ̀ yà nítorí kò ní túmọ̀ ìlú tó ń lù yìí o má tí ìlú ya kò ní nítumọ̀ nítorí tó bá padà lù ya ò ní padà rí nǹkan míì tó lò wọ́n nígbà tó bá rí pé gbogbo tó gbé lọ òfútùfú tẹ̀ ní àṣà tí ò ní kán. now eh, eléyìí tí mo tún èmi ìtumọ̀ àbí wọ́n ní polygamy and sharia they only charge money not executing the law in the law about charging money because he has not seen a place where the hand of any person is being shot off. ó ní ẹ̀rí téèyàn bá nínú Sharia àwọn kan máa ń kà fún wa pé bẹ́ẹ̀ bá jalè ẹ̀gẹ́ e lọ́yọ́ bẹ́ẹ̀ bá ṣe kíní kan ẹlẹ́ lóko òun ò tí ì rí bì kankan o tí wọ́n ti ti kí ti irú àwọn kan awọ́là Nàìjíríà is a secular state kì í ṣe ìlú ṣẹ̀ríyà so pé wọn gé ọwọ́ ẹnìkan bíi kò ní ìlú wa ò ń ṣe ìlú ṣẹ̀ kò ń ṣe bí tá ti ń lo ṣẹ̀ríyà tó bá fẹ́ mọ̀ kó lọ sí Mamlakatul Arabiyyah As-Saudiyyah àbí kó lọ sí ìlú àwọn ilẹ̀ lárúbáwá tí wọ́n ti lo ṣẹ̀ríà kó wá torí pé laysa al-khabar kal-mu'ayyan yorùbá ní ìròyìn òtàfojúbà haúsó ní gari afiji so níbẹ̀ yẹn kó dáràn kó wá wọn bóyá wọ́n execute òfin yẹn àbí wọn ní execute èèyàn wá wà arú bíi tí wọn ti lo ṣẹ̀ríà ó wá ní ẹ owó òríbi kankan pé owó ni wọ́n máa ń gbà dípò tá bá gbó lọ́wọ́ ẹni ọ̀nà ẹ ìzà máa bá tiẹ̀ lọ jàre owó ni wọ́n máa ń gbà ọlọ́run o má ṣì wá lọ́nà o má ṣì wá lọ́nà o má ṣì wá lọ́nà o. ẹ jẹ́ wo kan tí màá fi kún kí a máa lọ. wọ́n ní wọ́n sọ̀rọ̀ kan wọ́n ní he noticed a lot of things he said he had an accident with a Muslim scar and the Muslim demanded that the car should be repaired and the money will cost him much, he said. It was a Christian who, it was a Christian that paid the bill. Ó ní òun dá sílẹ̀ pẹ̀lú ọkọ̀ Mùsùlùmí kan wípé Mùsùlùmí yẹn wá sọ pé dáadáa àfi kóun ó gba kóun ó kóun ó kó bóun túmọ́tò òun ṣe. Owó tó wọ́n sì fi túmọ́tò ṣe owó yẹn ọ̀pọ̀ débi pé òun ò lè rí san kírísítẹ́nì ló wá san ẹ dákun ṣé kì í ṣẹlẹ̀ náà ní kírísítẹ́ndọ̀m tó sọ pé àkókò eléyìí ò ní kínní kó lọ tún mọ́tò òun ṣe ó ṣe wá jẹ́ pé ẹ máa fi personality ẹnìkan ẹ máa fi jọ́ọ̀jì tẹ́sí sọ ìwọ náà ó fi ra rẹ sínú ṣú yẹn náà kó jẹ́ pé n tó fi ń jẹun lẹ́nìkan bàjẹ́ ẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ sometime back eh, in an Islamic country ṣẹ́rí bí wéèrò yìí ṣe kọ́kọ́ gbé tí ìbá ṣe pé ẹni tó ka sítórì yẹn ẹ̀ ní mọ tó ṣẹlẹ̀ in tí wọ́n fi táàgì àkọlé kiri yẹn ni pé is this a religion in tí wọ́n fi táàgì àkọlé rẹ̀ is this a religion kí ló dé wọ́n wá ya mùsùlùmí kan tó wé láwàní wọ́n wá ya ẹnìkan tí wọ́n di ọwọ́ rẹ̀ mọ́gi mùsùlùmí yẹn wá ń fi ọ̀bẹ ó wá ń fi gún orí ẹni yẹn till death títí tẹ́ni ẹ fi kú. now ẹni tó wá kọ átíkù yẹn ó wá ní ṣẹ́sì lélẹ̀ but nínú átíkù yẹn wọ́n padà wá ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀ ìtòlè ṣẹlẹ̀ ni pé arákùnrin tí mùsùlùmí yẹn ń gún lórí ó kàn déédéé wọlé lọ bá bàbá rẹ̀ lẹ́ni tí wọ́n pa ó kàn déédéé wọlé ó lọ gún ẹni yẹn ó lọ gún bàbá ọkùnrin yẹn ó lọ gún pa ṣàmọ̀ pé wọ́n lébi ní máa ń pa ní bákan náà ọ̀rọ̀ ebù ní bákan náà nígbà wọn sì dé bẹ̀ arákùnrin yẹn sọ wípé òun nítòun o bó ṣe pa bàbá àwọn lòun ó ṣe pa wọ́n sì náà adájọ́ sì ni kò sí tó burú ẹ lọ́dà nǹkan bójú rẹ̀ ẹ sì jẹ́ wọn gùn ọkùnrin yẹn ó wá ń gùn in that process àwọn ọ̀tá ìsìlámù wọn wá gbé pé eh, is this a religion wọ́n wá ní ìtọ́ wà pẹ̀lú àwọn mùsùlùmí nìyẹn wọn lẹ́mí àforíjì mo ní a kì í measure faith by that ìbáṣe wọn pé breadwinner family yìí àbí bàbá rẹ lẹ́nìkan dédé wọlé bóyá bàbá rẹ pè ọ́ kó wá gbowó skul lé ẹnìkan dédé wọlé ó wá fi ọ̀bẹ gún to death ó wá tí o bá lè ṣe sùúrù ńgbà yẹn ẹ̀ á mọ̀ pé ní sùúrù ni ọ́ but nǹkan ò tí ì ṣẹlẹ̀ sí ọ o ti ń sọ reaction rẹ ìyà jẹ́ ọ̀lọ́gbọ́n ta ni tíṣà àwọn èèyàn kàn máa ń sàṣe látẹnu àwọn tá a dẹ̀ rí tí wàhálà bá ṣẹlẹ̀ àwọn ni wọ́n máa ń overreact wọ́n overreact sọ̀rọ̀ láwọn tí ń sọ pé ẹ ṣẹ́sìn nìyẹn ó yẹ kó lè foríjì ó yẹ kó lẹ́mí àforíjì ṣé ìwọ̀nyí lẹ́mí àforíjì ọlọ́sọ̀bá lè mi wà Muhammad sallallahu alayhi wa sallam láti sọ pé ọ̀rọ̀ ní dunni bákan ẹ̀ẹ́bí ní pani bákan náà ọ̀rọ̀ yẹn dunni bákan náà ọlọ́ni wasari'u a'udhu billahi minash shaitonir rajim wasari'u ila magfiratin min rabbikum ọlọ́wọ́ bá ní sari'u ìgbọ́n chapter three verse one thirty three ọlọ́ni ẹ bá sáré alápá tètè ní títọ́ra àforíjì lọ sọ́dọ̀ ọlọ́run ẹ̀rí ọlọ́ni wajannatin arduha samawatu wal ard ọlọ́ni ẹ̀rí gbogbo ẹni tí máa ń tọrọ àforíjì àti palẹ́sẹ̀ lẹ́ẹ̀kún àlìjánná kan tó fẹ̀jú sánmà àtilẹ̀ lọ uiddat lil muttaqin ọlọ́ni àti palẹ́sẹ̀ lẹ̀ fún àwọn tó nípayà ọlọ́run àwọn tó bẹ̀rù ọlọ́run àwọn wo ni alladina yunfikuna fi sarrahi wa darra àwọn tó ṣe wípé wọ́n á máa ná nínú owó wọn fi sọ̀rọ̀ nígbà tó bá rọ̀ pọ̀tọ̀rọ̀ nígbà tó bá le wálìkẹ́ bíbí iná lùkọ́ ìdọ̀ àwọn tí wọ́n máa gbé bínú mì wàláàfínà àní nọ́ọ̀sì àti àwọn tí wọ́n máa mójú kúrò fáwọn èèyàn wallahu yuhibbul muhsinin ọlọ́wọ́ bá fẹ́ràn àwọn tí ń ṣe dáadáa pọ̀ yuhibbul muhsinin ọlọ́wọ́ fẹ́ràn àwọn tí ń ṣe oore pọ̀ ìyẹn ni pé ká mójú kúrò fún yàn lára dáadáa ni ká gbé bínú lára dáadáa ẹ̀wọ̀n tí Al-Qur'ani sọ so ẹni tí ò sì lè tóun ò lè ṣe tó ṣe pé inú títú dínárì tẹ́ bá ti gbé wálé mi ní ó gbé wá padà pé a kò sí láì fi ń bẹ̀ ṣùgbọ́n ẹ lọ mọ ìwọ tó ń pera ẹ lóní mímọ̀ ó di ìgbà tí wàhálà bá dé bá ọ ká tó measure your level of faith now ó tún ní. He had an issue in the court with his Muslim brother, and he was asked what has he brought to the court because no one comes to the court empty-handed. Only, only, òun ní òun dé òun ní kéèsì pẹ̀lú ọmọ ìyá àwọn tó jẹ́ mùsùlùmí wọ́n wá bí òun léèrè pé aláyé wá kí ló mú wá sí kóòtù ìyẹn wálé ẹjọ́ lọ́fẹ̀ẹ́ o kí ni tó mú wá sí kóòtù gangan káfílẹ̀ bá yẹjú ọ̀rọ̀ yìí ká lè bá àyànjú ẹ̀ka kúrò ń bẹ̀. Hmm, Allahu Akbar àwọn àtàmọ́ àtàmọ́ àwọn ọ̀rọ̀ tí ò tiẹ̀ rí kódà wọ́n tún sọ̀rọ̀ kan nígbà tí nígbà tí ó ní ìgbà tó ń gba Christianity he was told that Jesus Christ will visit him and when he was asked about that he saw he saw what he saw he said that That day he didn't sleep in time, and around 12 a.m., midnight, he saw a man appear to him in a white garment, and his garment was flowing to the extent that he couldn't see his legs, and Jesus got hold of his hands, and the uh, the pastor, I mean, the pastor who was preaching to him, pé ó di ọwọ́ àwọn méjèèjì mú ó di ọwọ́ àwọn méjèèjì mú pé ìyẹn ṣó wípé ọ̀dà ẹ̀jẹ̀ jésù wo ni wọ́n rí ṣé jesus christ ni àbí jesus justus àbí jesus baraba àbí jesus rumi báwo ló ṣe mọ̀ pé jésù lòún rí tó ti rí jésù ó ti kú rí ni tó rí jésù rí tó fi wá mọ̀ pé ẹni tó rí yẹn jésù ni jésù jésù yìí a ó lọ́jọ́ kan jésù jésù yìí a ó lọ́jọ́ kan aláìgbàgbọ́ aláìgbàgbọ́ níbo níwọ yíò wà nígbà tí Jésù bá dé ta lórí ṣé ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ń wo àwọn drawings Jésù èdè Christian dog ẹ rí àwọn Jésù kan fẹ́lẹ́fẹ́lẹ́ ni wọ́n àwọn Jésù eh, Orthodox Christians ẹ rí fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí ni wọ́n wọ̀n nígẹ̀ ṣùgbọ́n tẹ́ bá ń wo àwọn Jésù ajẹ́rìí ẹ rí pé yẹn nígẹ̀ jésù èwo lórí ń bẹ ara àtànjẹ àkọ́kọ́ nìyẹn pé olórí jésù báwo ni jésù ṣe rí báwo gangan ni jésù ṣe describe fún wa ọlọ́run ti ẹ̀wà mú wọn gbogbo jésù tí wọ́n ń yà jésù tó nírùngbọ̀n ni àwọn sì ni wọ́n dúró bẹ́ẹ̀ wọ́n mọ tako rùngbọ̀n jésù sì nírùngbọ̀n. <laughs> àkọ́kọ́ wàhálà kọ̀ nǹkan tó nìyẹn now only ní ṣáájú for more than one and a half a year he has been planning to live Islam and who his back was opened I mean when his eyes was opened people saw try okay only ní òun ti fẹ́ kúrò ní Islam nígbà tó wọ́n á gba Christianity wọ́n wá bẹ̀rẹ̀ sí ná o and still facing challenges most especially when you are at the right channel ah kí ló wá dé téèyàn máa fèsì challenges tó bá wà ní right channel pé wọ́n bẹ̀rẹ̀ sí ná o àwọn wo ni wọ́n ná ìgbà wo ni wọ́n ná wọ́n bẹ̀rẹ̀ sí ná o àwọn olóòna àwọn irọ́ tí wọ́n kàn pa káàkiri lẹ̀. But when you are at the right channel, who told you you are at the right channel? Láàrin Christianity gan wàhálà wà. Àwọn ajẹ́rìí wọn gbà fáwọn tó kù. Àwọn Catholic wọ́n láwọn níjọ àkọ́kọ́. Gbogbo àwọn tó kù gbogbo wọn ń ṣera wọn wọ́n ń takora wọn ni. Wọ́n sì ní bára wọn ṣe títí dọjọ́ ìdájọ́. Torí pé eh, àdéhùn Ọlọ́run fún wọn nìyẹn. Now, náà wọ́n ní gbogbo àwọn tí wọ́n ń fi tí wọ́n náwó sí Ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí olùgbàlà pé Ànábì kì í ṣe olùgbàlà o. ó ní òun ti ń wò ó nígbà táwọn èèyàn sọ pé Ànábì sallallahu alaihi wasallam ní olùgbàlà àwọn èèyàn àbí Ànábì fúnra rẹ̀ ní àyà tí wọ́n máa ń mú wá pé Ànábì sọ wípé mi ìmọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ sí mi àyà yìí ni wọ́n máa ń mú wá ẹ dákun kí ni tó burú mẹ́ nígbà tó náà àkọ́kọ́ àṣìgbọ́ ọbẹ̀ ni wípé ọ̀rọ̀ ànẹ́bì ni ànẹ́bì kan ló ti sọ revelation ìtọ́lọ́ ọba rìvíìlì fún ànẹ́bì ni ṣé Jésù ò sọ tó jọ bẹ́ẹ̀ ni ah, ah. ẹ máa gbọ́ o John chapter five verse thirty ẹ jẹ́ ń gbé pé ànẹ́bì sọ pé ẹ òun ọmọ tó lè ṣẹlẹ̀ sóhun àtàwọn tó ń tẹ̀lé o for that Jésù ọmọ ẹ ànẹ́bì ọmọ náà torí pé Jésù sọ fún wa in the John chapter fourteen verse six pé èmi ni ọ̀nà òtítọ́ àti ìyè ẹnikẹ́ni kì yóò lọ sí ọ̀dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ èmi ẹgbọ́n tí Jésù sọ John chapter five verse thirty èmi kò lè ṣe nǹkan fúnra mi bí mo ti ń gbọ́ mò ń dájọ́ òdodo sì ni ìdájọ́ mi nítorí èmi kò wá ìfẹ́ tí èmi ti ká lára mi bí kò ṣe ìfẹ́ ẹni tí ó rán mi bí èmi bá ń jẹ́rìí ara mi ẹ̀rí mi kì í ṣe òtítọ́ nínú bíbélì jésù ló ń sọ̀rọ̀ yìí o your wonderful jesus your blessed jesus your marvelous jesus ṣé ẹ gbọ́ jésù ní bí èmi bá ń jẹ́ ẹ̀rí ara mi ẹ̀rí mi kì í ṣe òtítọ́ ẹlòmíràn ní jẹ́rí mi èmi sì mọ̀ pé òtítọ́ ni ẹ̀rí mi tí ó jẹ́ èyí ni ìránṣẹ́ èyí okay èbí máa ń jẹ́rìí ara mi irọ́ ni o ẹ bá gbà mí gbọ́ ọ̀rọ̀ Jésù náà lélẹ́yìí ẹ wá kọ̀m̀pí ẹ̀ pẹ̀lú tẹ́ lárẹ́bí sọ kí ni àtọ̀ tó wà mẹ́ bó ti yẹ pé Ọlọ́run ló ń sọ fún àrẹ́bí rẹ̀ pé ìyẹn pé mọ́fọkàn balẹ̀ ní tó bá wù àwọn Ọlọ́run la lè ṣe bẹ́ẹ̀ náà ni Jésù ṣe ń sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ náà pé mọ́fọkàn balẹ̀ o tí n bá sọ kankan fún yín ó lè mọ́ jó tó irọ́ ni o ẹlòmíì ni ó máa jẹ́rìí ẹlòmíì tí ó máa jẹ́rìí rẹ̀ Ọlọ́run ni ó máa jẹ́rìí rẹ̀ tí ó sẹ́lòmíì ó ní ó tún sọ̀rọ̀ kan wọ́n bi léèrè pé what is the advice he has for the Muslims that when you speak with them they say that that's how the Islamic teachers said or taught us and they depend much on what the scholars say so only our Muslimi we are so dogmatic pé ọ̀pọ̀lọpọ̀ ìṣesí wa kọ́lá sheikh àwọn kọ́lá ustaz kọ́lá kádà wà kada lágbájá sọ pé tàmẹ̀dú sọ pé ìdí ni pé we follow our teachers dogmatically ìta bá ti sọ náà la gbàgbọ́ without enquiry ọba ni èsì tó wọ́n fún wọn ni pé let them study and read the Quran and understand it pé ẹ jẹ́ kí wọ́n lọ ka Quran ẹ jẹ́ kí wọ́n gbọ́ yé kí wọ́n kí wọ́n digest ẹ̀ táwa digest ẹ̀ wọ́n gba Jésù ẹ dákun táwa bá wá fẹ́ ka bíbélì bíbélì wo la kà ṣé ti tàwọn Catholic tó ní seventy three àti tàwọn Protestant tó ní sixty six kódà Pope sọ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ó láwọn kàásù gbogbo Báíbù àwọn ó ṣẹ̀ṣẹ̀ wàá kọ̀ mí ah Allahu Akbar ọlọ́sọ̀mọ́ nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam in Quran chapter four verse eighty two ọlọ́ni afala yatadabbaruna al-Qur'an. ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا ọlọ́ni afala yatadabbaruna alukur'an ọlọ́ni ṣe ń yan ọmọ èdè nìyẹn ṣe ń ronú nípa alukur'an ni walau kana min indi ghairi Allah tó bá lọ jẹ́ pé irú ọ̀dọ̀ àwọn matthew mark luke àti john ló ti wá ní lawajadu fihi ikhtilafan kathira you could have found in it a lot of variations a lot of discrepancies a lot of exaggerations variations historical fallacies contradictions bó torí pé tẹ̀sí ìlú mi rabbil alamin ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá ní òṣèlè ní interpolation tí ò dẹ̀ ní ní historical fallacies. there are so very many ayahs in the Quran and that says "Why in kuntum fi rabbi eh, eh, Why in kuntum if you are in doubt mimma nazalna ala abdina what we have sent down to our prophet fa'tu bi suratin min mithlihi ẹ lọ mú súrà tó dàbí tiẹ̀ wá wọ́n lè rún ṣúwádà kúnmi lórí là kẹwàá lọ mẹ́lẹ́rìí mi tó yàtọ̀ sára wa ikú tó sọ ní kí tó yà pé òdodo lẹ́ ń sọ ọlọ́run níbẹ̀ bá lè ṣe ẹ̀ tí ẹ̀rín lè ṣe ẹ páyà iná kan tó yẹ pé èèyàn àtòkúta láfi kò ọyí dẹ́kìlì kàfìrí tá a palẹ́ sí ilẹ̀ fáwọn àwọn aláìmoore àwọn kẹfìrí níbo ni ọlọ́run kúl láì sábà tún lè ń sọ ọlọ́ni bí èèyàn àti àlìjẹ̀nu tí wọ́n bá parapọ̀ láti produce the likeness of the Quran láyà túnẹ̀ bí mithlihi wọn à ní lè ṣe walau kana ba'duhum li ba'din zahira kódà kí apá kan wọn kóra apá kan wọn lọ ọlọ́ni kò ní ṣeé ṣe ẹ dá gbogbo àlùkùránì ayé sómi lẹ́ni nígbà tí ó bá fi dìrọ̀lẹ́ wọ́n produce Quran mi Allahu Akbar wọ́n ṣe kọ́pì àlùkùránì mi jáde ṣùgbọ́n ẹ dá gbogbo bíbélì ayé sómi ẹ wá ní ká produce míì àwọn dáràn wọ́n jẹ́ tánu torí wípé àwa mùsùlùmí kùránì ń bẹ lágbárí wa ṣùgbọ́n àwọn christian upon the holy spirit here and there wọ́n á wọ́n á báàsì kan sórí tán wọ́n á báàsì kan sórí tán níparí ó wá ní their lives are in danger and people will come after them i mean the pastor pásítọ̀ tí ó interview ẹ̀ ló sọ bẹ́ẹ̀ ó ní ẹ̀rọ àwọn wọ̀nyí tí wọ́n ń gba Jésù yìí their lives are in danger and people will come after them and said no they are only doing it to glorify God ìyẹn ni pé wọ́n bí léèrè pé intan ń ṣe àwọn èèyàn àbá àkòyẹ ká ṣe o ṣùgbọ́n à ń ṣe láti glorify Ọlọ́run nothing will happen to them and Jesus is their protector ẹ̀ tún wọ́n kan ṣé Jésù ni protector wọn ni àbí Ọlọ́run is Jesus their protector or God nígbà tí wọ́n fẹ́ pa Jésù gan Jésù ń sá káàkiri bí ó ń wọlé Bíbélì ní Jésù rìn ní Galilee nítorí kò fẹ́ rìn ní Judea nítorí àwọn Júù wá ọ̀nà àti pa ní John chapter eleven Bíbélì ní láti ọjọ́ náà tí wọ́n ti gbìmọ̀ pọ̀ láti pa Jésù Jésù kò rìn ní gbangba láàrin àwọn Júù mọ́ ṣùgbọ́n ti bẹ̀ lọ sí ìgbèríko kan tó súnmọ́ gidi Bíbélì bá ní Jésù wọn ni wọ́n gbọ́ gbogbo àwọn tí ò rí Jésù rí àwọn Nigerian Christians àwọn ni wọ́n máa ń pariwo pé bìnnà bá ń jó èmi ò tẹ̀lé Jesus òrùn ló ń rán àwa ò tẹ̀lé Jesus òjò ló ń rán àwa ò tẹ̀lé Jesus bìnnà bá ń jó bójò rọ̀ máa tẹ̀lé dúró tí mi Jésù máa tẹ̀lé Jésù irọ́ ni alẹ́ rọ ni àwọn tàkọ́kọ́ gan ní Mark chapter one verse fifty bíbélì ní gbogbo wọ́n sì fi sílẹ̀ wọ́n sì sá ta ní ń jọdẹ apẹ níwájú ọdẹ apààyàn ta ló máa kú apá wájú ọmọ akú yányán. ọlọ́mọ ṣe wà lọ́nà o ọlọ́mọ ṣe wà lọ́nà kò tó gbàdúrà mi kò tó gbàdúrà mi ò máa jẹ́ ká hallelúyà kò tó gbàdúrà mi Allah kò tó gbàdúrà mi ò kò tó gbàdúrà mi kò tó gbàdúrà mi ò kò tó gbàdúrà mi máa jẹ́ ká hallelúyà kò tó gbàdúrà mi màmá jẹ ìṣíwí màmá jẹ ìṣìṣọ́ o màá jẹ pé Jésù lọ́lọ́run màmá jẹ ìṣìṣọ́ alá màmá jẹ ìṣíwí o màmá jẹ ìṣìṣọ́ màmá jẹ ìṣíwí o màmá jẹ ìṣìṣọ́ màá jẹ pé Jésù lọ́lọ́run màmá jẹ ìṣìṣọ́ wọ́n má ti ìṣíwí wọ́n má ti ìṣìṣọ́ o àwọn tó ń pe Jésù lọ́lọ́run wọ́n má ti ṣìṣọ́ Allah wọ́n má ti ṣìwí o wọ́n má ti ṣìṣọ́ wọ́n má ti ṣìwí o wọ́n má ti ṣìṣọ́ àwọn tó ń pe Jésù lọ́lọ́run wọ́n má ti ṣìṣọ́ ọlọ́sọ̀bọ́n nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ìkọlẹ́ chapter three verse nineteen ọlọ́ni ìnàdínà ẹ̀ńdàlọ́ì alìsílám ọlọ́ni ẹ̀sìn kan ṣoṣo tó wà lọ́dọ̀ èmi ọlọ́run Islam ní o in Quran chapter three verse eighty five ọlọ́run wọn bá yẹ tẹ́kí lọ́wọ́ Islam jìnnà ẹnikẹ́ni tó bá wá ẹ̀sìn mi yàtọ̀ sí Islam fọlá yóò gbára mí ni ọlọ́run ni àní gbà lọ́wọ́ ẹ̀ wọ́n wọ́n fi àkìrọ̀ ọlọ́run tó bá ti jọ́ the D-Day, the day of recompense, the day of igudi pigudi, the day of utter commotion, the day of total disorderliness. Ọjọ́ tí gbogbo nǹkan ó dàrú gbùdùgbùdù, ọlọ́ni ẹ sọ fún ọpẹ́ mílíọ̀nù lọ́kọ̀ sí rí. Ìkúrẹ́ chapter three verse one oh two, ọlọ́ni ayọ̀ lẹ́dí iná àmàlò takùnlọ akọ̀tùkọ̀tì wọlé àtàkùntù náà ilẹ̀ wa àti mùsùlùmù. Ọlọ́ni apẹ̀ ẹ̀yẹ olùgbàgbọ́ òdodo ẹ̀páyà ọlọ́run débi tó yẹ kẹ́ páyà ẹ̀dẹ́ ẹ̀ gbúdọ̀ kú àyàfi kẹ́ jẹ́ mùsùlùmí. Ọlọ́run ọmọ yẹn tẹ́tí mi ń gbọ́mọ̀ ndínì gbogbo ẹnikẹ́ni tó bá lọ fi Islam sílẹ̀ sí rẹ̀ wọ́yá tún wọn wá káàfin ó wá lọ kú láláì mú olóò kú ní kẹfìrí ọlọ́run fáwọn ọlá ẹ̀ka habitat amaluhun fi dunya wal akhirah ọlọ́run gbogbo ṣẹ́ rẹ̀ á kú dànù bí èlùbọ́ ìkákan ò wúlò fún nílé ayé àti lọ́jọ́ gbẹ̀ndì àlùkíyàmà fáwọn ọlá ẹ̀ka ashabun nar ọlọ́run gbogbo wọn pátá èrò inú náà ni ó ń fi khalidun ọlọ́run ìkẹ́kọ̀ọ́ ọlọ́mọṣùwà lọ́nà ọlọ́mọṣùwà lọ́nà ọlọ́lá hawla wala quwwata illa. mo kí wọ́n àti àwà lórí ètò látàárọ̀ látòrí màmá wa the certified nurse nurse uh, Kẹ́mi Junaid Arógundadé àti Khadija ọlọ́mọṣàbà ṣe dáadáa fún uh, ọlọ́mọjẹ ráhùn láíláí ọlọ́lá hawla wala quwwata illa rẹ̀ Sheikh Hamid Abiodun wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh mo kí àwa wa ẹja lónìí bú. Ah ẹja ló ní bú dìbú munas wàlẹ́kùn salam wa rahmatulahi wa barakatu mo kí wàá máa wá adams abdullahi usamat wàlẹ́kùn ah, àfàgbà ah, ọlọ́run kọ́ mọ́ṣẹ́ àbá ṣe dáadáa fún àṣẹfadílátú sheikh ah, al-ustaz adam abdullahi usama ọlọ́run kọ́ mọ́ṣẹ́ àbá ṣe àfàgbà ni wọ́n wá jókòó táwọn ọmọ wọn lálẹ́ ọlọ́run mọ́ṣẹ́ àbá ṣe dáadáa pọ́pù kí àbá abdulatif olúwo wa alaikum salam wa rahmatullahi wa barakatuh afọlábí yusuf ah, wa alaikum salam wa rahmatullahi wa barakatuh ah, olùkóyè ajáàmì ẹ̀ wa alaikum salam wa rahmatullahi wa barakatuh ah, sheikh ridwanullahi abọlọlá ibrahim ọlọ́kùnrin ṣàbà ṣe dáadáa fún ọ̀gá mi ọ̀gá mi dáadáa alájà wa mùsùlùmá balógun ọlọ́kùnrin ṣàbà dúró tì yín bàbá wa bàbá wa tí wọ́n kọ́kọ́ wọlé ọlọ́wọ́ ṣàbà dúró tí wọ́n lálẹ́ àwọn ọlọ́wọ́ kú ọ̀tá ilẹ̀ pẹ̀lú náà a tún tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ the dilemma of the faithful Christians ẹ rí pé mo sọ fún wa ní Matthew chapter nineteen verse thirty ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn tó ṣíwájú ni yóò sì kẹ́yìn àwọn tó kẹ́yìn yóò sì síwájú ẹ̀rí mo sì sọ fún wa mọ́ ní anábìwa Muhammad sallallahu alayhi wa sallam anábìrin náà nù àkìrún sàbíkúrẹ yọmọl kìyàmà ànábì àwa la dé gbẹ̀yìn tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmà àwa la wà níwájú ẹ̀rí pẹ̀lú tí jésù sọ náà wípé àwọn ẹni ìṣáájú yóò kẹ́yìn àwọn ẹni kẹ́yìn náà yóò sì ṣáájú kí Kabiru Yusuf ọlọ́run kó máa ṣe dáadáa fún yín à ń parí ètò lẹ́ẹ̀dẹ́ àbẹ̀lọ́bọ̀ wà lẹ́kẹ́ ọlọ́mọ ṣì wà lọ́nà ọlọ́mọ ṣì wà lọ́nà gbogbo tí ó dé bá wa táàbù wa sọ pé kò sí mọ̀nà inú Islam mọ́ àfipò míì àdánwò ńláńlá ni ọlọ́run fi ṣàdánwò fún wa ọ̀làlà àwọn ọ̀làkùnrin ọ̀tà ìlànà gbogbo apáta ibi tí ẹsẹ̀ ti ń gbé ta ẹnì kankan wa Ah, ọlọ́run kọ́ mọ́ṣà bá bomiré ìrìnà wa ọlọ́mọgbà lọ́wọ́ wa ìsọ̀rọ̀ wa ọlọ́mọgbà lọ́wọ́ wa ìgbọ́rọ̀ wa ọlọ́mọgbà lọ́wọ́ wa gbogbo bí táwọn kan rẹ sí ọlọ́run kò ṣòro fún wa mbẹ gbogbo bí táwọn kan rẹ sí ọlọ́run kò ṣòro fún wa mbẹ ọ̀làlà hàwùlà wàlà kúwọ́tà ìlà bìlà ọ̀làmọ̀lá tàdé àlànà lọ́mbà ìlà gàfàtà wàlà hàmà ìlà farajta wàlà dẹ́yìnà ìlà kọ̀dẹ́yìnà wàlà hajjata min àwájì dunya wàlà àkàrà إلا قضيتها يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه الأخيار وسلم تسليما كثيرا اللهم نحن عبادك وابن عبادك وابن عمتك ناصية بيدك ماض فيها حكمك عدل فيها قضاؤك، نسألك الله بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في الغيب عندك أن تجعل القرآن ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وثاني همومنا وهمومنا وأبدل في مكان الحزن فرحم رحمتك يا رحمن الرحيم سلمنا من كل الفزع والحزن والهم والغم والضر والشر والفقر والمرض والشقاق والفسوق ومن كل ذي شر ومن جميع مصائب الدنيا والآخرة Ya rahman rahimin wàlá haula wàlá kúrọ́tà ìlà mo kí ọ̀gá wa Ismail Adébáyọ̀ Jimoh Bouncing Nigeria Enterprises iléeṣẹ́ yóò ní jóná ẹkú gbogbo wa jazakumullahu khairan olúwa ajá wọn dára ọlọ́run já ò rọrùn Sheikh Ismail Adébáyọ̀ Jimoh olúwa ajá wọn dára ọlọ́run já ò rọrùn ṣètò ilé ayé wa ní rọrùn olùwàjà ò dára àmì olùwàjà ò dára ọlọ́run jẹ́ ò rọrùn olùwàjà ò dára ọlọ́run jẹ́ ò rọrùn ṣètò lé ayé wà ní rọrùn olùwàjà ò dára àmì kò ní bàjẹ́ fún wa àmì kò ní dàrú fún wa àmín kò ní burú fún wa àmín kò ní bàjẹ́ fún wa àmín ṣètò lé ayé wa nírọ̀rùn olùwàjà ó dára àmín olùwàjà ó dára ọlọ́run jẹ́ ó olùwàjà ó dára ọlọ́run jẹ́ ó ṣètò lé ayé wa nírọ̀rùn olùwàjẹ́ òun dára ẹni bá ní àkú ló ní àkú kì í ṣe pé lẹ́tà tó gọ̀ ló gbé sí àṣàṣì onírànwá ìdánlọ̀ táǹsà ẹni bá ní àkú ló ní àkú kì í ṣe pé lẹ́tà tó gọ̀ ló gbé sí àṣàṣì onírànwá ìdánlọ̀ táǹsà àṣàṣì onírànmí ìdánlọ̀ táǹsà àṣàṣì onírànyí ìdánlọ̀ tá ń sàṣà sí òníra wa ìdánlọ̀ tá ń sàṣù hàlùkàlá ọmọ abiyamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin títí tó mẹ́jọ àni wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.